السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد صلى الله عليه وسلم أدى أقفل أبا عليكم كي الله أوري أجنجة الله كما با النبوة محمد صلى الله عليه وسلم eléyìí ni ètò at-tawhid èyí tí àwọn jama masasi Fatima ní òpó màálù nínú lọrin tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abiola ọba rẹ̀ ga jùlọ mọ́sàbá sanwọ́n ní ẹ̀sán dáadáa ọlájẹ́ kan lọ́n gẹ́gẹ́ bí kókó tí a ń bá lọ òun náà nípa Islam àwọn nǹkan tó lè ba ìsìláàmù yàn jẹ́ àti sọ fún wa níjẹ ẹjọ́ pé nǹkan mẹ́ta náà ló lè ba ìsìláàmù jẹ́ fún yàn àwa ti ṣàlàyé adárúkọ mẹ́tẹ̀ẹ̀ta fúnra wa àwa mú ẹyọ kan bẹ̀ à ń ṣàlàyé lọ́wọ́ èyí tá ń ṣàlàyé lọ́wọ́ òun náà ni àṣíríkì ìmọ̀ ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọba òun náà wà lára àwọn kan tí máa ń ba ìsìláàmù jẹ́ àwọn ọ̀nà tí a máa fi ń kó sínú ẹbọ ọ̀nà mẹ́ta ni ọ̀nà àkọ́kọ́ aṣíríkù fi rububiyya ìyẹn lè kó sínú ẹbọ látara pé àwọn aṣẹ́ tọ́lọ́n bá máa ń ṣe aládìí ọkàn páwọn ẹ̀dá mi náà máa ń ṣerú ẹ̀ ẹlẹ́ẹ̀kejì aṣíríkù fi olóhìyà ìkó sínú ẹbọ látara pé àwọn nǹkan tó yẹ ká máa ṣe fọ́lọ́wọ́ bá nìkan ṣoṣo ká máa ṣe fẹ́ dá míì ẹlẹ́kẹta aṣíríkù fil asmá wasifat látara àwọn orúkọ Ọlọ́run Ọba àtàwọn ìròyìn ẹ̀ èyàn lè kó sínú ẹbọ látara rẹ̀ nígbà tá bá ti ń fọ́lọ́run Ọba dọ́gba ẹ̀dá níbi àwọn orúkọ rẹ̀ àtàwọn ìròyìn ẹ̀ èyí tó jẹ́ alákọ̀ọ́kọ́ níbi àwọn iṣẹ́ tó bá wà ní àdì ọkàn rẹ̀ pé àwọn nǹkan tẹ́ lọ́lọ́ ń ṣe yìí lágbájá náà lè ṣe é ẹniyẹn ẹ̀sì dọ́gbọ́ lọ́nu ẹbọ́lù náà lápèjúwe ọlọ́run ọba nìkan ló lè ní máa bẹ ọba ló lè ní kíyàn máa bẹ ọlọ́run ọba òun nìkan tá a máa ń ọlọ́run nìkan níta ń bá ń wá òun lórí ní kó mọ́ tẹ̀wá lọ́wọ́ but lónìí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ti ń pèrè mùsùlùmí òun náà gbà páwọn àwọn kan ń àwọn ẹni ọlọ́run pé àwọn ẹni ni wọ́n à ìtọ́lọ́run ọba fẹ́ ṣe tẹ́tẹ́lẹ̀ yóò ṣe ti pátá wọn abẹ́ lọ rẹ̀ àwọn ni ẹni tó súnmọ́ lọ́wọ́ bá ju gbogbo wa lọ òun náà nẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run ti fi yí ànẹ́ Muhammad nínú alukurhan pé àwọn nǹkan tí ìmọ̀ ń ṣe ìwọ ò lè ṣe fún yàn o ọlọ́run bá ní kulla amliku li nafsi naf'an wala darran ma sha Allah ọlọ́run ni wa Muhammad bá ń sọ fún gbogbo àwọn tí mo rán sí pé la amúlikú lè náà sí náà fún èmi tí mo jógi sí ọlọ́run ọba tọ́lọ́run rán sí yín náà àwọn oore tọ́lọ́run ọba ṣe fún mi ìyìn lè ṣe fúnra mi túláàsì ẹ sì mọ́ra wọn kan pé táwọn máa sọ ọ́ọ̀rì ni ó gbọ́rọ̀ sé ni kọ́dẹ̀ lómi a bọ́lọ̀ ń sọ̀rọ̀ pé bàbá sé lónìí ìfẹ́ má òun lọ́wọ́ bá ní kánábí ó sọ fún wa yìí pẹ̀lú amúlikú lè náà sí náà fún oore tọ́lọ́wọ́ ọba ò ṣe fún mi ànábì ilé ṣe fún rami túláàsì dépò pé wá ṣe fẹ́ lómi ká nígbà náà oore tọ́lọ́wọ́ ò ṣe fún ọ ń ṣe fún ọ in táwọn míì ń bọ àwọn míì sí lélẹ́ yìí ẹlòmí lè kó ńlẹ̀ yìí kó lóun lọ sílùú míì torí pé ń wà rúgan báyìí pé ẹnìkan bẹ ní sínìgà bọ́ bá débẹ̀ kò sí tán wá tọ̀ nírí bẹ́bá ní àwùjọ wa lónìí kò gbérí rédíò pátá bẹ́bá ti sí intawọn èèyàn máa ń kílèmù lélẹ́ yìí pé gbogbo tí máa ń sí ọmọ gbé bọ̀ gbogbogbò ẹni tó dúró lé tí ń ṣe lélẹ́ yìí nǹkan kan sí òun náà ló sún débi tí ń ṣeun nǹkan sí òun náà ló sún débi tí ń ṣeun àwọn ọ̀pọ̀lọpọ̀ wa fẹ́ràn ẹ̀tàn ẹni tí ó sì rọ fún wa igbọ́ ọlọ́run ní ká Nábì sallallahu alaihi kó sọ fún wa pé kullu amliku li nafsi naf'an wala darran pẹ́mẹ́ tí mo jẹ́ Muhammad tọ́lọ́rán sí yín orí tọ́lọ́run ò ṣe fún mi lè fà fúnra mi wala dharrun bẹ́ẹ̀ ni ìnira tọ́lọ́run fi kàn mí lè fi kanra mi túláàsì dépò pé wá fi ìnira tọ́lọ́run fi kànwọ́ kànwọ́ anábì ò lè fi ìnira tọ́lọ́run fi kànyà kò lè fi kànyà ó ní illa ma sha Allah ní tó bá wọ́lọ́ nìkan náà ni àwọn kan tá ń sọ yìí ó sì ṣẹlẹ̀ lójú ayé ànábì àìmọye nǹkan lànábì ń wá ló wù ú kò sì ti ànábì lọ́wọ́ nígbàtà ànábì sallallahu alaihi tó ń gan fún ara rẹ̀ tí nǹkan kan wù tí ó tẹ̀ lọ́wọ́ tí wọ́n wá wá ẹ si sọ́dọ̀ ti àbí kó tẹ̀ wá lọ́wọ́ wọ́n ti sọ ẹ̀dọ́ lọ́nu torí ipò ọlọ́ni illa ìtọ́nà wọ́n fẹ́ kó tí ọlọ́wọ́ nìkan ní ó tí ọlọ́wọ́ ìwọ mùsùlùmí tí ẹkú e ọkàn ṣe ni máa ń dé ọlọ́run náà máa bó ti ẹkọ e ọbẹ̀ lọ́n àwọn pọ́dà nǹkan ní dé nífi ní tí ń wá ẹ̀tàn ló wà mẹ́o òun fẹ́ máa jẹun lára ẹni lọ́ fi pé kò níbi tí ń lọ ń gun mọ́tò kò níbi tí ń lọ ń kò níbi tí ń lọ inú èsì ní tí ń jòkó sí ní sùn sí ìwọ sì ṣe wàhálà wọn ṣe gbogbo ẹ̀ ọwọ́n lọ kówó fún ìwọ gangan lè bẹ lọ́n fún ààrẹ bá wọ lọ́n yóò fún bí ó sì wúkò ní fún ọ àmọ́kọ́ wá ní pé àwọn kan bẹ́ẹ̀mbì kan kò sí àà àfi tó bá dọ́dọ̀ wọn nìkan lókù ọlọ́run ní o kí ẹmọ ara wọn ọ̀nà táà fi ń gbé ẹ̀tọ́ ọlọ́run táà fi ń gbé fẹ́lómìnà lé ẹbọ ìtànpẹ̀lẹ́bọ náà nù ìtànpẹ̀lẹ́bọ náà ní kíká gbé ẹ̀tọ́ ọlọ́run ká gbé fẹ́lómìnà anẹ́bíwa muhammad sallallahu alaihi wasallam ninu àwọn nǹkan tó wu anẹ́bí lójú ayé anẹ́bí tọ́lọ̀wọ̀n sì sífà anẹ́bí àbí tó wu àwọn tó súnmọ́ tọ́lọ̀wọ̀n sì sé fún ìyálawa aisha radiyallahu ta'ala anha ìyàwó anẹ́bí ni Baba rẹ̀ àgbà wòlíì ni ó lẹ́nà bakri siddiq tó láwọn mí fẹ́ràn ẹ̀tàn wọ́n lè lè ìlágbájá iṣẹ́ wo ni wọ́n lè ṣe iṣẹ́ táwọn bá ti ẹ́ ni wọ́n jẹ́ tẹ̀síbá wo ni wọ́n lè fà iṣẹ́ táwọn bá ti ẹ́ ni wọ́n jẹ́ sí àbákírí òṣìṣẹ́ dáadáa fáyíṣà ẹni ọlọ́n ni àbákírí Siddiq Aisha náà ẹni ọlọ́n ni tó ń ti bẹ́ẹ̀ kò lóyún rídé ìwé bímọ sí kò wú ni bẹ́ẹ̀ náà ni ọkú anẹ́bíwa muhammad sallallahu alaihi wasallam abu talib òun ló tọ́jú anẹ́bí dàgbà òun ní protẹ́tì anẹ́bí níbi wàhálà wọn gẹ̀fẹ́ rí nígbà tí ó kú anẹ́bí ní kó sọ sàádátà láìláìlá olówórógùn lè sọ ó sì kú mẹ́ gẹ̀fẹ́ rí inú anẹ́bí wá o ìwọ yìí fún lágbára ilé yìí pé ẹni tó bá ti wọ́ rán fi mọ̀nà yìí fún ọ inna Allaha yahdi man yasha ilé ọwọ́ ti mẹ́lọ nìkan ló wà so lára àwọn ọ̀nà táà fi ń gbé ẹ̀tọ́ Ọlọ́run fẹ́ dá pọ̀ láwùjọ àyí ni Ọlọ́run nìkan ni òsì tí ò lè yanjú àmọ́ èèyàn kan òun gangan ní pọ́blẹ́mù tí ń bá yí wọ́n wá lọ sùn lọ́dọ̀ rẹ̀ ọjọ́ ti lọ pẹ̀lú ìyọ̀dọ̀ Ọlọ́run ibi tá ti dúró lé nílé yìí tó wá tó dijọ́ mẹ́jọ àtúnpàdé lérè tòyí kan náà àbíọ́lọ́run àwọn tí wọ́n so nígbọ̀wọ́ ètò yìí ọlọ́mọsábà sanwó lẹ́sàn dáadáa jàmáà mùsùlùmí ètò yìí ń wó nígbọ̀wọ́ ẹni tó wá fẹ́ gbìyànjú àti alọ́ lérí ẹ̀ kó náà pé a sí nọ́mbà yìí àbẹ́bá ní béèrè 07035720986 lẹ́ẹ̀kan sí 07035720986 86 èmi lọ́mọ ya inus naam ali uthman bawa assalamu alaikum wa rahmatullahi wa barakatuh